فأمر بالجميل ولا أخشى سوى الله من قاس ومن دان إن الجهاد لا أقسام ديدننا لا قال غيرهما إنس ولا جان لا قال غيرهما إنس ولا جان ọlọ́run ló wí ànábì ló wí. أراوي أنا باللوم أراوي علاني على اللوم أنا باللوم أراوي علاني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله ọlọ́run tí ó ṣe wá ní mùsùlùmí káàkiri àlúmọ̀ ó ṣe ọlọ́run àbẹ́bì tí ọlọ́run bá rán sí gbogbo àgbáńlá ayé àwọn àbẹ́bì ọlọ́run kọ̀ọ̀ká arínú wọn ẹgbẹ́ pé ẹbí rẹ̀ lọ́lọ́run rán sí arínú wọn ẹgbẹ́ pé ìlú rẹ̀ lọ́lọ́run rán sí kan tó jẹ́ pé àdúgbò rẹ̀ lọ́lọ́run rán sí bá nẹ́bí wa sallallahu alaihi wasallam ọlọ́run rán sí gbogbo ẹ̀dá ọlọ́run rán sí gbogbo ẹ̀dá ni lọ́lọ́run fi sọ wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وما innaka rahmatan lil alamin ìkẹ́ la fi ọ́ ṣe ìwà nẹ́bí aràn ọkọ̀ alamina lil alamin fún gbogbo àgbà ńlá ayé alamu nínú èdè lárúbáwá àgbà ńlá ayé ni ṣùgbọ́n alamu wa pọ̀ lọ́lọ́run fi pluralize ala alamina plural alam alam àgbáyé kan ní jẹba alamuna gbogbo àgbáńlá ayé so alamu ní sí bẹ àgbáńlá ayé àwọn èèyàn tó yẹ pé èèyàn báyìí ni wá alámùlìjì ń bẹ àgbáńlá ayé tó yẹ pé àwọn àlìjẹ̀nu ni alámùlùhùs àgbáńlá ayé tó yẹ pé àwọn nǹkan abìyẹ ni wọ́n tó yẹ pé téèyàn bá kàn wọ́n bí tọ́nà wọn bá dá wọn sí onírànràn ni wọ́n tẹ́wọ́ pé kéwọ́ tó ní ìyàtọ̀ sáwèé tá a dá mọ̀ adáyẹ òwúrí mọ̀ adáyẹ òdèrè mọ̀ adáyẹlé mọ̀ adádàbà mọ̀ adásà mọ̀ adákowé mọ̀ àwọn ẹyẹ wùhùs àwọn nǹkan abìyẹ́ wọ́n pọ̀ gan àwọn reptiles àwọn tí fàyàfà èyí tá àmàlámọ́ pé àmàlágbá àmejò àmọ̀ọ́ní àmàǹtà reptiles wọ́n pọ̀ gan alámùkàlà wọn náà alámùlò hood àwọn ẹja alámùkàlà wọn náà so gbogbo àwọn nǹkan yìí àwọn ẹranko àwọn tí wọ́n jẹ́ abìjà àwọn ẹran tí ń jẹran àwọn carnivorous àwọn alámùkanu àwọn abivorous àwọn tó yẹ pé koríko làwọn máa jẹ álámù kan làwọn náà gbogbo àwọn agi gbogbo tí wọ́n jẹ́ álámù ọlọ́run fún ànábì ṣèkẹ́ fún wa. wàá máa dáàrin ní nǹkan kan ju kọjá ráhùmẹ́tà lèlè àlàmì ìkẹ́ fún gbogbo tí ń bẹ pátá aláàlámù aláàmù náà ti jẹ́ bẹ́ẹ̀ ni kúlù máa sì wà náà gbogbo tó bá ti yàtọ̀ sọ́nà tí a bá ní kò define you as a muslim tí a bá ní ọ̀yà aláàmì náà aláàmì náà tẹ̀ ẹ̀ máa wí nǹkan tí a bá fẹ́ tẹ́ bá tẹ̀ á ní alhamdulillahi. kọ́ọ̀bì náà tẹ̀ ẹ̀ máa wí kí ni jẹ́ bẹ́ẹ̀ gan-an ní kú máa sí wà láàyè gbogbo tọ́ba ti ń bẹ tọ́ba ti yàtọ̀ sọ́lọ̀ ara alàmì náà lọ́wọ́ sẹ́ẹ̀rí pé ọlọ́run tóbi gan ó wá pẹ́ra rẹ̀ ní rọ́bì alàmì náà ẹni tí ń tọ́jú gbogbo tí ń bẹ ẹni tí ń kíyèsí gbogbo tí ń bẹ tẹ́ pé rọ́bù ẹni tí ń kéta fún nǹkan ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́nsẹ́ rọ́bù ẹni tí kẹta fún nǹkan ọlọ́wọ́ àni rọ́bì alamina aa Allahu akbar jama ẹ dákun wàláyé azeem àfi kéèyàn jẹ́ kọ́rọ̀ ọlọ́run orí ààyè tí ó dùn sí lára àwọn lèyìn ó fi sórí ilé tàbí àwọn kágbára tó bá rọ́bì alamina àwọn pírẹsidẹ́ntì pírẹsidẹ́ntì wa pírẹsidẹ́ntì Nàìjíríà ò lè lọ pàṣẹ Ghana adé ẹ̀kọ́ ni. President Ghana kò ní lọ pàṣẹ lamẹ́ríkà wọ́n níbi wọ́n láàlà wọ́n ní báńjírì ṣé àṣẹ rẹ̀ ọgbọ́dọ̀ kọjá bí ìmáàmù Ìbàdàn ọgbọ́dọ̀ lọ pàṣẹ ní Ọ̀ṣun state ìmáàmù Ọ̀ṣun state òní wá pàṣẹ lẹ́kọ̀ọ́ ọba Ìbàdàn òní lọ pàṣẹ lẹ́gbàá ọba Ẹ̀gbá òní wá pàṣẹ lọ́yọ̀ọ́ ọba Ọ̀yọ́ òní wá pàṣẹ Ìbàdàn gbogbo mọlọ́lá mọlọ́lá ni wọ́n ní hádù ni wọ́n ní báńdírì pé your àṣẹ rẹ̀ must not go beyond this boundary tí ò sọ kò sí bọ́ọ̀bẹ́ ṣe sí tábà ń para wálé lókùn òní gómìnà ọ̀ṣun òfin adásí kankan ní ọ̀yọ́ state tábà ń pọ́nra wá nínú kù ní gómìnà lagos state tí ó fi lọ dásí kankan ní ogun state tọ́ba jẹ́ wípé wọ́n kọ́ àti ní sẹ́ńtìkì wọ́n wà dáadáa kò sì ní ṣùgbọ́n wá wo tọ́lọ́hún ní ọlọ́hún ọ̀lẹ́nu àlà tí àṣẹ rẹ̀ mọ̀ rí ọlọ́hún ọ̀lẹ́nu àlà pé àṣẹ ọlọ́run kan gbọdọ̀ kọjá bí o ọwọ́ ẹjọ́ rọ́bì alamina ẹni tí ń kíyèsí gbogbo nǹkan yòókù ti mẹ fẹ́ àfọ̀sọ́ náà. alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. sẹ́rí alhamdu yẹ ọpẹ́ tẹ́ bá lọ wò dáadáa ọlọ́run wá ní fàtílámù ń bẹ̀ alistigrakiya nu. No òun ló di òun ló jábọ̀ pé definite article ni nǹkan kan là ń rí fáà sí nínú èdè lágbáwá tí alifa ti láàmú bá ti wà ń bí ọ èwú ẹ̀ tó bá bẹ̀rẹ̀ rẹ̀ ọ jẹ́ pé a ti ní particular specific nǹkan kan tá ń rí fáà sí bí ká sọ pé the cup ọmọ tá a bá sọ fún ìsìn pé go and bring me the cup ó ti mọ specific cup tó wọ́n lọ mú wá pé ah, cup tí dáàdì máa mú tí dáàdì fi máa mu tíì tí wọ́n rèé ọmọ ya go and bring me the cup ọgbọ́dọ̀ lọ mú kọ́ọ̀pù mi wá do that specific cup lọ so tí alif àti lamu ló ń ṣiṣẹ́ definite article lára kalima arabiya lára gbólóhùn lárúbáwá ọlọ́wà ní alhamdu that praise praise wo ọpẹ́ òun ìyìn yẹn ọpẹ́ yẹn ìyìn yẹn ah, ọpẹ́ wo ìyìn wo that praise ọpẹ́ yẹn ìyẹn ọpẹ́ nì ìyìn nì ìkẹsára sí òní ìgbósùbà fún òní ìmọ̀rírì yẹn ìmọ̀rírì wo ọpẹ́ wo ìyìn wo ah, Allahu Akbar. alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil ń dún fún rẹ̀ tí ń rẹ̀ kó tó dá yẹn kó tó dá ǹdẹ̀nù kó tó dá sọ́mọ̀ kó tó dálẹ̀ kó tó dági kó tó dá ẹja kó tó dómi kó tó dẹ́yẹ kó tó dá so àṣé ọlọ́run ọba ọba tó jẹ́ pé yíyìn tá a yìn látara rẹ ni iye wa ò lé kó lè iye wa ò ẹ gbọ́sẹ̀ ẹ àwa tá n kírun bọ̀dọ̀ báyìí kí ni ìlú wo bọ́dọ̀ ọlọ́run ti tóbi sí o oníkílódé à gbogbo àwọn àbàdàn èkó ọ̀yọ́ gbogbo wọn kò tiẹ̀ wá sí kankan bí ìjú pẹ́ńkìrún lọ́mọ́ o ọlọ́run ti wá tóbi sí o kò sí kò ní kankan tí ó sì fọ́lọ̀ tí gbogbo ayé bá sì kọ́ tiẹ̀ kò dínkù lọ́lá pé ọlọ́run ọ̀jọ́ ọlọ́run náà kí ló adé àwọn èèyàn ò sin mọ́ mi sísìn tá à ń sin akàfẹ́ sórí rẹ̀. bàdáàtù alẹ́ ilé ìsìlámì lẹ́ẹ̀ẹ́sàmífà. وموت على الإسلام أفضل نعمته وموت على الإسلام أفضل نعمته. ṣé ẹ gbọ́ báyìí ọlọ́run bọ̀ ọlọ́run bá ń بدأت على الإسلام ليس بفاخر ليس بفاخر وما أفضل نعمة وموت على الإسلام أفضل نعمة. àwọn àbẹ̀lọ́ ni agbọ́dọ̀ ṣe báyìí agbọ́dọ̀ ṣe báyìí pé àwọn tá a kírun làbẹ̀dá dára tó ti ń palẹ̀ báyìí kò ní fàárí kankan nítorí pé a ti wúre báyẹn ọlọ́run jẹ́ àsọ̀ọ́rẹ́ lókun sísọ̀ọ́rẹ́ ni kọjá yìí pé àwa ní padà tó wáyà kátàfìtì sọ́nà àníyá láìmoore àníyá tí wọ́n mọ̀ sọ pé ọlọ́run ló wíbáyà àdẹ́bí ló wíbáyà tí wọ́n mọ̀ sọ pé òun ní òun ní contrary view ọlọ́run wí àdẹ́bí wí mo ní but ọ̀rọ̀ yẹn a bó èyí e tó ṣe mọ̀ tó bá sọ pé ọlọ́run wí àdẹ́bí wí èyí yóò ṣe déédéé ara ìyẹn ni tí ọba ti rọrùn yóò mọ̀ wá bẹ lọ́hùn tí bí yóò ṣe rọrùn lókun ẹ gbọ́ ẹ máa gbọ́ alùkúlù alìbàṣàríyà wọ́n máa sọ̀rọ̀ yẹn látọ̀tún sọmọ tó sọ mímbà rí lánàá pé alùkúlù alìbàṣàríyà tù kọ́ sírọ̀tún mi àtúndìríkà kúlàṣẹ̀ ọpọlọ wọn mọ̀ kéré kọjá ká mọ gbogbo ohun tí ọlọ́wọ́n bá ṣe á pè mẹ́mórì á pè gígì kan ní kéré kan nítorí jẹ́ twenty five gígì ẹ̀ mọ̀lẹ́ lóòdù nǹkan twenty six sínú rẹ̀ ọmọ mi tọpọlọ wá gbé mọ̀ ẹ̀wù ń tọ́lọ́ mi ká àwọn ó ṣe pẹ̀lú làákàyà nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́lẹ́yìn màláíkà ó fẹ́ fi hàn àwa èèyàn bí a ṣe sọ́ra wa lórí òfin tọ́lọ̀ ń bá ṣe táà ní máa wá twist ẹ̀ táà ní máa fọ́kàn táà ní máa yí táà ní máa rò wípé amendment kan tó lè bá òfin ọba tó màná ní tó láti òtí ìdè àwa myopic reasoning la myopic reasoning la yóò rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ délẹ̀ nísìnyí ẹni tí wọ́n búra fún lọ́sùn state ní ẹ tó ti ní òun kọ́mọ̀ yìí tó bá wá padà wá lọ já síbẹ̀ eventually pé wọ́n wá yọ gómìnà ọ̀ṣun ṣé wá padà gbé ẹlòmíì síbẹ̀ ṣé tó bá wá mọ̀ pé bí ó sì padà rí túnú fún pé wọ́n padà fún bẹ̀ wọ́n yọ ṣé yọ àkúkú wọ̀ ọ́ owó tí kálukú wọn náà ń ṣe táwọn pé á kiri ẹ̀ òmùsá tọ́ba jẹ́ pa amakọ̀kọ̀ amẹ́tí ọ̀sẹ̀rẹ̀ sọ́yà lọ kówó lówó tí ò ní mú un. ìrìn tẹ́lẹ̀ mi lọ tí ò darí sílé padà mọ́ tọ́ba jẹ́ pé amakọ̀kọ̀ ni sọ́yà kéèyàn lọ rú èyí kọ́dà kọjá Amẹ́ríkà Amẹ́ríkà tó lọ yìí ò ní dé ní pé ẹ kí lọ mi. ọpọlọ wa kéré pọ̀ kọjá ká sọ pé ntọ́nà gbogbo ntọ́nà ń ṣe nta níta àti ìbáwọn àti wà lóde tọ́lọ̀ ń ṣe báyìí tí èlé mọ́sàdúrà a ọpọlọ wa kéré kọjá ká lè mọ gbogbo ti ń bẹ wisdom behind any ìdájọ́ tọ́lọ̀ ń bá dá fún wa ọpọlọ wa kéré ọlọ́dẹ ìmọ̀lẹ́kà ẹ wá àwọn ọ̀jọ̀gbọ́n nínú gbogbo ayé tí wọ́n jẹ́ pé ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ lóòótọ́

tọ́jà ọ̀jọ̀gbọ́n ni wọ́n lóòótọ́ wọ́n tún wá ẹgbẹ̀rún one thousand wọ́n tún wọ́n pẹ̀lú ọkọ tàbí tó tẹ̀ tún tẹ ọlọ́run one hundred thousand wọ́n tún ọpọlọ àwọn ọ̀jọ̀gbọ́n nínú èèyàn nínú àlìjẹ̀nu nínú kíríkà nínú wọ́n tún wọ́n wọ́n tún fún wọn tàbí tàbí tó wọ́n ọlọ́run ẹ má dààmú mọ́ bẹ́ẹ̀ bá wọ́n lọ táyé òfin ní jáyé mọ́ gbogbo ọ̀jọ̀gbọ́n tó ti wá ọ̀jọ̀gbọ́n tí tó ń bọ̀ ọ̀jọ̀gbọ́n tí bẹ lọ́wọ́ àtàwọn tó ti lọ tẹ́ bá wọn làákàyè wọn wọ́n kankan. sọ eléyìí túmọ̀ sí pé ọlọ́run pàfẹ́ẹ̀tì bó gbogbo sọ́tọ́lọ́wọ́ ọlọ́run pàfẹ́ẹ̀tì ẹ̀ fi wọ́rọ̀ ní ìtùlẹ̀kùnmù islam ẹ̀dínlẹ̀ ọlọ́run ni mo ti perfect islam yìí mo ti perfect ẹ̀ débi pé kò sí táyé lè dà tẹ́ ẹ lè rí nǹkan kan fi kó tí ó wà balance kò sí táyé lè dà tẹ́ ẹ lè yọ nǹkan kan kó mẹ́ tí ó wà balance. mo ti ọlọ́run ni òun mo ti kínú òun ti pàfẹ́tì ọkọ̀lá Allahu Akbar. àlìyá. alladhi ahsana kulla shay'in alábí àhásánà kúlẹ̀ṣẹ́ ẹni xẹ́lẹ̀kọ̀ọ̀hún ọlọ́run ni ẹ má dára yín láàmú gbogbo ohun tí mo dá ebe mi mo dá gbogbo ohun tí mo dá bó ṣe yẹ kó wà ní mo yẹ wà ẹni tẹ́ ẹni tó sanra àmì kọ́ bá wulẹ̀ lọ́ọ́ bí mo ṣe fẹ́ sẹ́nu ẹni tẹ́ ẹni tó tẹ́rìn kọ́ bá bó wọ́n lè sára bí mo ṣe sẹ́nu ẹni tẹ́ ẹni tó ga o kọ́mọ̀ wọ́n náà bọ́ wọ́n ṣe kúrú bí mo ṣe ṣe nù ẹni tó kúrú kọ́mọ̀ wọ́n náà bọ́ wọ́n ṣe ga bí mo ṣe ṣe nù ìtọ́pọ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tí bá ní kí nǹkan pọ̀ ẹ̀ lè pé ó kéré tí bá ní nǹkan ó kéré ẹ̀ lè pé ọkọ̀. so ó ní alàbí àhàsánà kúlàṣẹ in xálíkọ̀hún ó ní nínú kìláàmì alàbí àhàsánà kúlàṣẹ in xàlákọ̀hún ó ní gbogbo tí mo dá mo ti ṣe dáadáa gbogbo tí ìrọ̀lọ́ ń dá ló fi sọ bá suratul mulk pé ìrìjì ìbásà karatayi yankọ́lùkù ilé kalibasa xọ́ọ̀sì àtiwọ́wọ́ hasir ọlọ́ọ̀ni ẹ kíyèsí gbogbo tí wọ́n dá bó ṣe yẹ kó wà ní oye sí ẹ lè bá tó nǹkan kan ṣe ọlọ́ọ̀ni ọ̀dà ẹ fi sẹ́mẹ̀ ṣàpèjúwe ẹ wò dáadáa sẹ́ ẹ rí láì fi ń bẹ̀ ibi tó tẹ́ lọ báwọn tí ọ̀wá sóko ti lè gbé dúró

ẹ̀wọ́n ni kíníkan sọ́lìdì ní kíníkan sọ́lìdì ní à hmm. ọlọ́fẹ́ nǹkan ya ẹ lọ́sọ́lìdì ẹ̀yìn ọ̀sọ́lìdì tọ́lọ́ bá fẹ́ kí nǹkan kan ó ṣẹlẹ̀ kò sí tó lè dí nǹkan lọ́wọ́ ẹ̀rí báyìí ọlọ́run wa sọ fún wa pé ànábì tí mo rán sí wù mo ti fi mọ̀nà rán mo sì ti kèé sì ṣe ọ̀ràn àlìkè amẹ́nìkan lànàbí wa mójútó láyé báyẹn yóò ṣe dáa gan ó ti máa mójútó mo wá ń sọ báwọn èèyàn ní alukọ lọ́jọ́ sunday pé bàbá wa kíyèsí lóòótọ́ anabi yìí sallallahu alaihi wasallam gbogbo aspect láyé tí a bá sọ wípé wọ́n kó àwọn èèyàn jọ tó bá ní àwọn tẹ́rí yìí o professor ni wọ́n o a pè professor kí lélẹ̀ tí a bá wá ní medicine ẹ̀já mú professor ẹ̀yọ̀ kan náà medicine ní medical line ló ti gba professorship wọ́n kò wá máa wá pè pé àmọ́ o eléyìí o dentist ni o èyí ntọ́ba ṣẹlẹ̀ ń pa ẹnu nìkan ló máa ń pa rẹ o ẹ lè sọ̀rọ̀ kankan pa ntọ́ba jọ mọ́ psychiatric tọpọlọ ó rí kankan sọ sí ẹ ní àwọn tí wọ́n jọ́ lọ́la o tí wọ́n bá gbé wọn lọ lú èbó tí wọ́n fẹ́ àbí Saudi àbí Dubai kankan wọ́n wá dúró tiwọn wọ́n ní gbogbo dọ́tọ̀ gbogbo aspect ẹni tí ó máa yẹ ọpọlọ rẹ wò ẹni tí ó máa yẹ ẹnu rẹ wò ẹni tí yẹ eegun rẹ wò ẹni tí yẹ ẹ̀gbẹ́ wò ẹni tí yẹ ẹ̀yìn wò wọ́n wá tó pé wọ́n pé dentist lélẹ́yìí psychiatrist lélẹ́yìí clinical lélẹ́yìí ẹ̀wò tàwọn ojú àwọn optical lélẹ́yìí kíní ẹ̀ka ẹ wá wo gbogbo kẹ̀ ìpátá tábà ní ọ̀dà ṣé ní medical line kìí ṣe pé ẹnìkan lè jẹ́ pé òun ni ó bá rán dọ́kítọ̀ kò lè sí láyé àwọn bàbá wa wá rìn dáadáa gbogbo àwọn aláàjì wá rìn dáadáa gbogbo ayé làwọn ti rìn dé ǹjẹ́ ẹlẹ́nìkan tó yẹ pé dọ́kítọ̀ ni o mẹ́díkù dọ́kítọ̀ ni tó wá jẹ́ pé òun náà ló lè sojú òun náà ló lè ṣe tí òun náà ló lè ṣẹ́nu òun náà ló lè ṣe egun òun náà ló lè ṣọpọlọ kò sí àbọ̀wà ṣé kò sí ànẹ́bì kan ṣoṣo yìí tá a bá wá mú ànẹ́bì lójú ọ̀nà medical line tá a bá mú ànẹ́bì tá a bá ti ànẹ́bì lélẹ̀ báyìí ìgbà tí ànẹ́bì bẹ̀rẹ̀ sí ṣàlàyé lórí ọ̀rọ̀ ìlera ara wa lásán ànábì sọ̀rọ̀ ń pa ojú ànábì sọ̀rọ̀ ń pa etí ànábì sọ̀rọ̀ ń pa amú ànábì sọ̀rọ̀ ń pa eyín ànábì sọ̀rọ̀ ń pa ọpọlọ ànábì sọ̀rọ̀ ń pa egun fún gbòǹkápátá. àmọ́ pé afẹ́ràn níbi afẹ́ràn níbi ìjọba aláàrẹ bí ṣe kọ̀rọ̀ wa ẹ bá gbọ́ ẹni tó bá aláàjì ẹni tó bá ń pé aláàjì yìí kọ aláàjì yìí púpọ̀ ẹ wá sọ pé láìkì sìgá o aláàjì yìí púpọ̀ ah, kódà bífẹ́ yìí ṣe wà lọ́kàn mi tó torí mo fẹ́ máa wá nulẹ̀ yìí o ẹ wá ní ẹni ah, tí ìfẹ́ ni pé yìí láìkì sìgá o mi láìkì òórùn sìgá o ẹ tọ́ wá ló fẹ́ràn yìí o sìgá ni wàá máa mú wá nulẹ̀ yìí gbogbo wa sọ bẹ́ẹ̀ yìí ẹ ẹ ẹ ẹ gbọ́ ẹ ẹ ẹ tó ló fẹ́ràn àdẹ́bí jẹ́ bá sọ pé bá ṣe sọ ni yóò wá máa mú àáfàá kan wá àlùbárà wọ̀lùwọ̀lá inṣàlá láti jọ́ mẹ́jọ lọ màá bẹ̀rẹ̀ sí tírìtì àlùwàlá wal bàrà fún wa ọlọ́run kò fún alẹ́ mi o mo ti ní inṣàlá ah, torí ọlọ́run ló fún ọgbà kálukú ọkọ̀ mbẹ̀ asọ̀rọ̀ máa jẹ́ ìlú ìlú gbogbo ọgbà náà ni bàbá mi bìbí ẹni kánú yóò gbọdọ̀ sùn àfikọ́ jẹ́ yí pé wíìlì rẹ ti wà ní ìbèrè rẹ̀ kìí ṣe wíìlì pé ah, ẹ mọ́fẹ́lẹ́ nìkan nìkan o ẹni báyìí jẹ mí lówó ni wíìlì tàbí sọ o dúkìá ẹbí báyìí ń mi o dúkìá jẹ̀mọ́ báyìí ń mi ni wíìlì tàbí sọ o mùsùlùmí àgbọ̀rọ̀ pín fún ara rẹ̀ kó tó pé wọlé o pé ẹ ti bá ti kú tán ọyá lọ́yà ẹ jókòó ẹ máa kọ́ <clears throat> ilé mi ti bẹ lókè àdó bọ́dá mi báyìí ni fún ilé mi ti bẹ ní marina ọmọ ìyáálé mi ni fún ewọ́ ní mùsùlùmí àgbọ̀rọ̀ síbẹ̀ ẹ tó bá síbẹ̀ tó bá ìpàdé ọlọ́run yóò jẹ ìyà mùsùlùmí ìpínkun ara rẹ̀ kọ̀ọ̀kan ọmọ ó ti kú dá àwọn tó ní ìtara ọlọ́run ti mọ bí ó ṣe yanjú ẹ̀ tẹ́ padà tẹ́yìn ọba dọ́là òtọ̀ in tó ní kò gbọ́dọ̀ ju one third lọ one third one third ga níbi yìí sọ pé ọ̀pọ̀ ah, náà ọ̀pọ̀ àmọ́ Islam yọ̀ǹda sá one third of your property nìkan ló lè dọ́là òtọ̀ fún gẹ́rì wàhálì tèmi fún àwọn tó jẹ́ pé wọn ò wulẹ̀ lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jogún rẹ̀ tó ọba wulẹ̀ kù tí ẹ bá lówó dáadáa nísìn olùkọ́lọ̀ ń ṣe dáadáa fún wa wò pé mọ́ṣáláṣí wa ní rámọ́túndà yìí tí n bá kú tán gbogbo owó tí mo ní lọ jẹ́ nine million pátápátá gbogbo dúkìá mi nine million kò gbọ́dọ̀ fi wá ń tọ́ kò gbọ́dọ̀ lójú wá ń tọ́ọ̀dù rẹ̀ lọ pé ẹ nínú wá ń tọ́ọ̀dù yìí ẹ kó iye báyìí ẹ fi rìn tẹ́lẹ̀ mọ́ṣáláṣí ẹ kó iye báyìí náà ẹ̀kọ́ ibà ìfáwọn òpó ẹ̀kọ́ ibà ìfáwọn ọmọ tí wọ́n bá lọ lé kéwú gbogbo àwọn tó yẹ kí ẹ̀ máa sàmúnù àwọn opó àwọn ọmọ òrukàn àwọn ọmọ ilé kéwú ẹ̀sẹ̀ báyìí mọ́ṣáláṣí gbogbo téèyàn lè náwó sí tọ́jà yìí pé lẹ́yìn ìgbà téèyàn bá kú tán ìkìtọ́ wò ní bà ládàá rẹ̀ kọ́ńtínọ́ọ̀mù ni yóò máa lọ bẹ́ẹ̀ mọ̀kọ́ gbọ́dọ̀ tí wọ́n tọ́jú lọ kò sì gbọ́dọ̀ jẹ́ yìí pé out of that one third ẹni tó jẹ́ pé bàbá kú tẹ́lẹ̀ yóò wulẹ̀ jogún kò gbọdọ̀ gbà ń bẹ̀ sallallahu alaihi wasallam gbogbo kẹ́ ilé àdébí wa sàlàyé fún wa salawatullahi wa salamu alaihi ẹwọ́n sàlàyé fún wa pé ànábì tọ́lọ́ wa rẹ̀ gbogbo nǹkan pátá báyìí wọ́n ṣe dáa báyìí kí á mọ̀ wọ́n ṣe dáa gbogbo ẹ̀ ànábì sàlàyé ànábì ó ṣèlú àmúgbòye ṣèlú ọ̀sẹ̀ bí ó ṣèjọ ó ṣe àdúgbò ó ṣe ilé àná ó tọ́ ọmọkùnrin ó tọ́ ọmọbìnrin gbogbo ẹ̀ òun lọ́lọ́run fi mú àyà kan wá ipe kò sọ́nà tẹ́ ẹ ti fẹ́ rájàre kankan níjọ́gbìn náà kìí àwọn torí gbogbo aspect ayé yín pátá òun là níbi ti practicalize fún kótó kú bẹ̀. wàhálà ìfowópamọ́ kẹ́kẹ́ tánàbí ò tánàbí ò practice tí ó sọ̀rọ̀ pẹ̀ pé à ń tọ́ ṣẹlẹ̀ yìí kí wàá là á ṣe sí báyìí ó òsínú ìwé òfin kan à ah, kìí ṣe inú ìsìlámù eléyìí lórí ọ̀rọ̀ ayé ayé gẹ́gẹ́ ló jẹ́ pé àwọn sọ́sìsì tá a ti máa mú ẹ̀rí nínú Quran méjì ni ló jẹ́ fundamental ló jẹ́ basis Islam méjì ni méjì yẹn ló tún wá bí méjì míì èyí tó wá ti yàtọ̀ sí méjì tó jẹ́ fundamental yẹn àti méjì tó jẹ́ branches àwọn méjì ìtọ̀ kò sọ̀rọ̀ mbẹ́ bó ti wọ̀ ọ́ dáa tó irú ẹ̀ tó ní ó mú wá so ẹ má jà sí nínú kàtígórì àwọn èèyàn tí wọ́n pé à kí lè fẹ́ máa bá ń sọ ní tí bàbá lókè ààrẹ bá ti sọ ọ̀sọ́wọ́ mi lẹ́yìn rẹ̀ wọ́n kí lè fẹ́ máa bá ń sọ ní tí bàbá wọn lóyún ẹjẹ́ bá ti sọ kí lè fẹ́ máa bá ń sọ ní tí bàbá alágége bá ti sọ ní tí bàbá máàlù bá ti sọ ní tí bàbá alánàṣẹ bá ti sọ à kò sí jíjẹ́ bá wọ́n ẹ̀sìn ní tí bàbá mọ̀mọ́dì kì bá ti sọ ní tí sáfì bá ti sọ ní tábọ̀ bá ti sọ kí ni jẹ́ bẹ́ẹ̀ ìtọ́lá ń sọ táwọn ẹbí sọ ni ìyẹn tí bàbá ládéjé sọ ìyẹn tí bàbá lóbùkú sọ òun tí bàbá lóbùkú sọ òun tí bàbá nífọ̀ sọ òun tí bàbá ládéjé sọ tí bàbá lókè ààrẹ sọ yóò máa jẹ ń tá a máa tẹ́wọ́ bàbá yìí tá a máa sọ àpò tá a máa dìmọ́ra tó bá jẹ́ wípé wọ́n lọ mú wá láti ibi tọ́lọ̀ sọ táwọn ẹbí sọ. sallallahu alaihi wasallam ọ̀dà ilẹ̀ Yorùbá ní south west mọ́jáàbí Málìkì wọ́n tẹ̀lé ìmáàmù Málìkì inú mọ́jáàbù rẹ̀ inú mọ́jáàbù Málìkì ọgbà pé táwa ti kírun àsùbá tẹ̀lé ọgbọ̀nà yẹn nẹ́fìlà síbẹ̀ wá ní ẹni tí ọ̀bá nẹ́fìlà rákàtà àlìfẹ́jìrì tá a ti wá kírun àsùbá àkọ́ wá ní yẹn nẹ́fìlà èyí tánàbí bá lọ ọ̀rìn àjò kọ́sùrù lànàbí máa kí ìrun bẹ́ẹ̀ ni yóò kí méjì wọ́n wá wò pé òkè ìrìn àjò yẹn tó ní ìgbàwo àwọn àfáà tó ọ̀bọ̀ ẹ tó bá ti tó forty eight miles láì tó gbogbo yẹn kọ̀ sọ́rọ̀ ń bẹ̀ anything tá a bá ti pè ní ní àjò tó bá ti kó omi ìsìnkì ìkọ́sù lókè torí pé anabi kan ló ń sọ wípé ẹ ẹ forty eight miles kìnnì kan miles ìgbìyànjú àwọn àfáà ni tó bá ti wá tálì pẹ̀lú tálì bá ti sọ bí àwa ní ìmọ̀ tí ọ̀rá ti tálì kò sí ẹ̀ka bó ti wù ká fáwọn tóbi tó táwọn ẹbí bá wá lọ́rìn àjò irun tó jẹ́ kọ́sù rákà mẹ́rin yóò kí méjì téèyàn bá fi lè lọ́rìn àjò tó ń kírun mẹ́rin ní méjì kò ní ìdí nẹ́fìlà kẹ̀kẹ́ mọ́ lórí ìrìn àjò ebí ọ̀rọ̀ yẹn gan lọ́wọ́ ti dínkù àyàfi nẹ́fìlà méjì kan ṣáfì àti wítìrì ìkànnù àti rákà àta àlùfájìrì ìrun rákà méjì tá a máa ní ká tó kásùbà wọn nẹ́fìlà méjèèjì ànábìyẹ fi ilẹ̀ kọ́là bọ́ lọ́rìn àjò gbogbo nẹ́fìlà yòókù ànábìyẹ yàn lórí ìrìn àjò gbogbo ohun mẹ́rin yóò kí méjì mọ́gàríbì nìkan òun ló jẹ́ pé lẹ́sẹ̀ kí lé lẹ́sẹ̀ kí rí àjò mẹ́ta rẹ̀ kò dé náà fífẹ́ ní sọ̀látùlà ádìrì tí a bá fi ọlẹ́ ìwọ mùsùlùmí pé nínú àwọn ọ̀run tẹ̀ kí èwo ní jẹ́ sọ̀látùlà ádìrì ó sọ pé mọ́gàríbì àwọn afáàní ọmọ ọkọ pé wọ́n fẹ́ kí sọ̀látùlà ádìrì mọ́gàríbì táwọn náà fẹ́ kí mọ́gàríbì nìsín kọ́mọ́ nìyẹn kọ́mọ́ nìyẹn fún ìrún àgbo ìrún gùrù ẹ mẹ́jà máa ṣe mistake ta ẹ mẹ́jà wà mẹ́tí ọmọ pé ìrun aago méjì ìrun aago mẹ́rin òkò sí jíjẹ́ bẹ́ẹ̀ o ìkẹ́rù mistake tó wà lẹ́yìn òbá nù ìrun aago méjì sí tó ìrun aago mẹ́rin ìrun aago méje ìrun aago mẹ́jọ ó ti jíjẹ́ bẹ́ẹ̀ o ìṣá ilé wọlé kó tó aago mẹ́jọ so ìta fi jẹ́ ẹrú ọlọ́run òun náà ní ká gbà pé a lè ṣe nǹkan àti bọ́lọ̀ bá ní àṣe sọlá tó hajj òun ni mọ́gìrìbì mọ́gìrìbì ní jẹ́ bẹ́ẹ̀ ìrun tó yẹ pé bá a ṣe kílé àjò láti ṣe kílé ànábì èèwọ̀ ayé nẹ́fìlà kankan tó bá ti lọ rìn àjò kódà nígbà táwọn kan padà bí ànábì pé bẹ́ẹ̀ bá lágbára tó lè kí mẹ́rin pé nílé àjò fún ní abá bẹ́ẹ̀ bá fún ọ ní ọlọ́ọ̀fẹ́ ló ṣe rí ẹni kéèyàn sẹ́ńtà àdébí sọ pé ẹ máa kírun mẹ́rin mẹ́rin lórí ìrìnàjò ẹ máa kí ní méjì méjì ló jẹ́ pé ní ẹ̀sìn tá a bá ti rárí ìrìnàjò láàrin wa tó bá ti nímọ̀ tó fi lè ṣáájú run ká yọ̀ǹda fún kó ṣáájú wa kó lè gba ládàá pé ó kírun arìnrìnàjò kó kí tẹ̀ méjì kó sálámà káwa tá a jẹ́ aráalé ká kọ̀m̀plìtì tiwa so nẹ́fìlà arákà méjì a máa ń yàn ká tó kí àsùbà yẹn téèyàn tí ìrun bá ti wá dúró tí àsìkò òun bá ti tó ìrun àṣùbà èèyàn níyàn èèyàn ó kí àṣùbà àná pẹ̀lú hadith tánàbí sọ pé ìdá òkì mẹ́tì sọ̀láàtù fàlà sọ̀láàtà ìlànà ìmọ̀fùrúdọ̀ tí wọ́n bá ti lè gbèrú dúró àsìkò tí wọ́n gbèrú dúró yẹ èèyàn gbọ́dọ̀ kírun kankan lásìkò yẹ ọlọ́run ò ní gba àfikọ́ jẹ́rùn ọ̀rẹ́ yẹn lásìkò rẹ̀ tó olóbi jẹ́ pé ìkẹ́ nínú àwọn ẹ̀rí tó jẹ́ pé téèyàn bá kírun lásìkò rẹ̀ ọlọ́run ò béèrè bí kéèyàn ó sùn gbàgbé bí kéèyàn sùn lọ bí kéèyàn gbàgbé gẹ́gẹ́ bí kéèyàn wà ní òníra lásìkò yẹn bí kéèyàn máa parí ìjà lọ́wọ́ fún mùsùlùmí méjì tọ́já yìí pé ee tẹ́ ẹ bá lè fàsìkò ńlẹ̀ mùnàbí ọ̀rá yè wọlé bí kọ́ pé à ilé ń jó lọ́wọ́ ọlọ́sọ ẹ̀ à ń paná lọ́wọ́ gbogbo àwọn yẹn àwọn ni excuses tọ́lọ̀ wọn gbà téèyàn ò fi gbọ́ téèyàn ò fi tọ́lẹ̀ pé téèyàn bá kí lásìkò rẹ̀ tọ́ bá kí ń gbà ní ọlọ́run wọn náà tó bá wá jẹ́ pé ìkànnì àwọn excuses yìí wá ṣẹlẹ̀ lèyìn òfin kí àyílà lásìkò rẹ̀ tí wọ́n bá ń kí àṣírí lọ́wọ́ tí màá mú líìdì táwọn èèyàn kí àṣírí lọ́wọ́ àyè máa ń bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan pé èmi sáré sa àyílà mi ọlọ́run ò ní ìgbà ó jọyìn àlàásàrè tí ẹ ń kí òní ó wàá fi àṣírí tí wọ́n ṣe àyílà tiẹ̀ tọ́wọ́ tí wọ́n sálámà tán ó tún dìde ó ẹ̀sẹ̀ wá kí àṣírí inú jẹ́ pé nínú ìsìláàmù kò sí kí lẹ́nu òwe tún na wetu na wetu ndị ọjọ́ ló fi ọba rẹ bá mo ti rùkú ọba na wetu na wetu nígbà na wetu na ìmáàmù sì ṣe ó fi àyìnbọn kan ọ̀fẹ́ ẹran kú ó fi gba ẹran àgbọ̀nrín sọnù lọ́wọ́ rẹ̀ bóyá ikú ṣe wulẹ̀ tó ní tó tí ó gbà yìí fi nẹ́tílà gba ọ̀rẹ́ yẹn dànù wọ́n ètò lè yé wa lò tọ́lá nàbí ní nánú máa ṣe làǹbíyà òbí ní àtúkọ́ tí bá nẹ́sà àlàkọ́dì ní òkúlè ọlọ́run ká máa sọ àfáwọn èèyàn according to their level of understanding nígbà àwọn ẹlẹ́ran kó ẹran àgbọ̀nrín àwọn àgbàlagbà nìkan ló yé àmọ́ nígbà wọn ní kí wọ́n fi calculator kí wọ́n fi gba ìfọ́nù tẹ́lẹ̀ lọ́wọ́ èèyàn ní sẹ́ ọ́ àwọn tá a jẹ́ ọmọ kéèké ní hmm. hmm. òtòrò ti yá pé ah imagine ẹ eh, imagine ẹ so so náfìlà yẹn ìyẹn ló fa controversy níbi àsìgbọ́ tí àfáàbí tí wọ́n sì gbọ́ sẹ́bi sọ pé sọ ibò àárẹ̀ ọ̀dà ẹnìkan ó ń gbèrú àsìgbà àwọn ti fi lọ́wọ́ làbẹ́bí wa wọlé lọ́wọ́ rẹ̀ nìkan tó ń gbọ́dọ̀ gbẹ̀gbẹ̀ báyìí tí wọ́n á tó kírun ń ṣe náfìlà ń bá wọn á kírun tán làbẹ́bí wa ní aaa ṣubú àlìbáwọ́ wọ́n sì ń kírun lọ́wọ́ ìwọ̀n àṣùbà ìwọ́n ìtàn kírun mi àṣùbà àti di mẹ́rin ni ẹgbẹ́ pé sọ àṣùbà àti di mẹ́rin ni ṣé nǹkan ọmọ tọrọ bàtí yìí yóò ní àwọn afáwọn aláṣùbà àti di mẹ́rin àṣùbà àti di mẹ́rin ni ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti presentation thank you ìbéèrè tí èsì fẹ́ ti ń sọ̀rọ̀ ọmọ ansa ìyẹn náà pè ní sìmọ́mù tàbí ìbéèrè tá a fẹ́ fi fìyẹ̀sí ẹ̀yẹ ọmọ èèyàn téèyàn kìlọ̀ fún tí ọ̀gbọ́n kìlọ̀ ọlọ́mọdé òjò máa ti a ní a bá mú ní a bá tì mẹ́lẹ́ sàgbé yóò máa sọ fún pé ìsọfún ọ ìsọfún ọ yẹ sẹ́bẹ̀rẹ̀ ni ó sáàdì bí ìbéèrè ṣùgbọ́n kẹ́ sẹ́bẹ̀rẹ̀ sì fún àwọn òbí ìbéèrè tá à ń béèrè láti fẹ́ fi ẹsẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ pé ó lọ́yà kọ̀ lọ̀rọ̀ sí o mo sọ fún àwọn èyí sọ fún ọmọ ẹ̀ kò níbi pé bọ́dà àwọn ansa ẹni tó sọ̀rọ̀ ti máa ansa bí ọ̀dà àti yẹn mẹ́tọ̀dù yẹn ọlọ́run bí ọ̀dà lò tọ́ba jẹ́ òbí ràdìkà máa ọlọ́run bí àwọn ọmọ náà léèrè pé alamuya ti kun olùkìlọ̀ lọ́dọ̀ yìí ti léèrè bàbá wa máa yorùbá pé amọ̀nà ọ̀yọ́ ẹni tá a rí tó tó lérí tá a oko ẹran àbódò wọn àmọ̀ràn bí ní ọ̀yọ́ oko ni wọ́n gbé kòkó lọ àbódò so gbogbo àwọn nǹkan yìí ó ní àyè ní Islam mọ́ wá bí Allah ní àánú rẹ̀ gbogbo wa ọlọ́mọdé kẹsàn ọ̀daràn máa lọ ọlọ́run àtànẹ́bì àwọn ní kẹjá gbé wájú ìfẹ́ wọn ni kó jọba lẹ́mìí wa jù fẹ́ àwọn àfáà wa lọ jù fẹ́ àwọn ṣéwù wa lọ jù fẹ́ àwọn òbí wa lọ àá bá wa ṣe bá tí wọ́n máa ṣe nù àá àwọn bàbá tó wá ṣe lánàá wọn wàá máa ṣe ẹgbọ́ àbùsí conservatism nípa ayé dynamism conservatism nípa ẹ̀sìn dynamism nípa ayé gbogbo ẹ tó bá gbàgbọ́ pé bá bàbá wa ṣe ṣe lánàá ṣe ṣe lè fúláṣí bàbá rẹ̀ lọ ṣe fúláṣí bàbá rẹ̀ lọ lórí ẹ gbọ́sẹ̀ ẹ so tọ́lá bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àwọn àwọn conservative àti ìpadà bá bàbá wa ṣe ń ṣe náà láwọn ṣe tọ́ bá dọ̀rọ̀ ayé dynamism ẹ bá dọ̀rọ̀ lọ́lọ́ bàtà yẹ kókó bàbá mi kọ́ èmi kọ́ kó so block mi ọ̀fẹ́ yọ máa lè ń di èyí òní lọ́kọ́ ní kókó kó pé kí a dábàá mi kọ́ ni ẹ tọ́rọ náà náà wò ní gbàgbà lábòsí mọ́bẹ̀ aláwọ̀ ọlọ́run gbogbo wa ọlọ́mọsọ alábòsí ṣàìtọ́ ọlọ́mọjọ ọ̀rá ìdọ́dọ̀ wa mọ́jọ orí wa ẹ̀sìn wa ọlọ́njọ́ wà intact mọ́bẹ̀ sẹ́kítàbá fẹ́sẹ̀ exam wọ́n wà ní pépà òkè báyìí pé àwọn vigilator wọ́n ní intact àbí àbẹ́ẹ̀ lọ ẹ̀kẹ́sì èèyàn dé o ọlọ́mọjọ wọn ọ̀fúlóòdù kọ̀ńténà wa o tẹ́ bá ọ̀fúlóòdù kọ̀ńténà yẹn láyé tọ́bádárì kìámẹ̀ tí ọ̀bá rẹ̀ kánú rẹ̀ mọ́ ànábì nílùú ẹni bẹ́ẹ̀ ló ṣòfò jù abẹ́ o ọlọ́run mọ́jà ṣòfò o mọ́sẹ̀wá lẹ́rú tí ọmọ fìfẹ́ ẹnu sẹ̀sìn mọ́sẹ̀wá lẹ́rú tí ọmọ fi agídí sẹ̀sìn mọ́sẹ̀wá lẹ́rú alábòsí níbi ẹ̀sìn yìí o abẹ́kọ́jọ́ kọ́sànù wa oore wa kó fídíì ẹ̀sìn fún wa níta jẹ́ níta fẹ́ jẹ ọlọ́run mọ́jà ògbé akọlọ́ lọ́wọ́ mọ́jà sí ọ̀dàrú máa lọ́wọ́ ilé wa ọlọ́run mọ́jà ọ̀dàrú gbogbo àwọn ọmọ wa ọlọ́run mọ́jà wọn ṣètò ọlọ́tọ̀ jẹ́ wọn ó túrí ṣe dáadáa jù á lọ ó jẹ́ pé bá dún àwọn tó fi àwa sí gbà

lọ́jọ́ kẹrin síjọ́ náà three hundred and islamu tó wá gba ìsìlámù ní the same mosque sẹ́ni pé ìsìlámù gbogbo bá pa rẹ̀ fi ni ló fi jẹ́ pé àáfàá gbọ́dọ̀ sọ́ra kó ẹni tí ọmọ bẹ̀sì jẹ kó má wà ní ẹni tí ni kò sí bẹ́ẹ̀ ti fẹ́ tí ó mú ní gbà fún wa ṣàánú wa bí àbùkátà wa ọmọ ìyá wa kan ní wẹ́mà àfà dáadáa ó máa wá láti olódó wá kó àwọn èèyàn kéwú ní wẹ́mà ó wá ṣe sábàbí ikú lọ́wọ́ tọ́ọ̀gì kan níjà àrùn ogun ó sì lọ gún àfà ní mọ́ṣáláṣí ó sì gún láwùjẹ báyìí ó tó gbé àfà dé UCH gbogbo ẹ̀jẹ̀ àfà àti gbẹ̀rù àfà sákú ó kúrò láyé àti àfà yẹn ni ọlọ́run ní tọ́jú mi. níta wa máa sọ ẹ̀yin èèyàn wa ẹ dákun gbogbo yín ọlọ́run ó lò yín fún àgbègà ẹ̀sìn ọlọ́run ó lò yín fún gíga látara ẹ̀sìn ṣé ẹni tá máa sọ tá a fà máa sọ tí a máa pé àṣejù wọ́pọ̀ àṣejù wọ́pọ̀ irú situation yẹn ọlọ́run wa mú àánú yẹn sáwọn èèyàn lójú pé gbogbo wẹ́mà ń dọ́yẹ pé gọ́vnọ̀ àbí ọba ní ṣe ni táwọn èèyàn wá pọ̀ tó ẹ jẹ́ àmì chance yìí ẹni tó kù nílùlùdù ẹ wo ìrìnàjò tó rìn ó tún bá àwẹ̀ yẹn ọlọ́pàdé ọlọ́run láláwẹ̀ ọlọ́pàdé ọlọ́run ní pé bọ́lá lọ ó kú èèyàn kéwu wẹ́mà bí àṣẹ ń àwọn èèyàn tó jẹ ọmọ kéwu yìí ṣe báwọn èèyàn ní ẹ̀mí àṣẹ tọ́lọ̀ ẹ jẹ́ chance yẹn fún ìyàwó àtàwọn ọmọ rẹ ká àwọn èèyàn dáàtọ̀rọ̀ fíyàwó àtọmọ rẹ̀ ó tún ní ìyá ìyá rẹ̀ tó ń bẹ ní okó lọ́wọ́ ọjọ́ sátidé àkọ́kọ́ tí wọ́n fẹ́ dìbò ni bàbá rẹ̀ jáde láyé ọ̀yọ́ pẹ́sà ọ̀yọ́ ọwọ́ lọ parí ìjà ni àbá yẹn lọ parí ìjà wọn wá padà sí mọ́ṣáláṣí. ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ nìyẹn ó ń jí ìgbàlódé àti olùkọ́ àti ìgbàlódé àti ọlá mi sẹ́gbọ́n báyìí so àwọn ẹgbẹ́ àlùjáde yẹn káàtì ẹ̀ fi gádà nkẹjọ ìkẹkẹ wọn wá dọ́gbọ́n tí àwọn afá sọ́nà kó bẹ́ẹ̀ pé táwọn dọ́kun rẹ̀ dé ájẹ ẹ̀ mọ̀ torí kíni torí wọn kò sí wọn wá ti sìnkú ẹ̀ wọn tó jágbọ́ àwọn ni ẹsẹ̀ tí ní ẹsẹ̀ tọ́lọ̀ àwọn gbogbo àlùsùn ẹ̀ gbogbo ẹ̀ tí kí n láyé ẹ bá gba owó jọ pẹ̀lú ògbó ọlọ́run ní mọ́sálásí tiwa lánàá àgbà ní mọ́sálásí tálàmbíyá wọn gbà lọ́dọ̀ Sheikh Abdulkabir wọ́n gbà àwọn àgbà káàkiri ẹ̀kú lè lọ báwọn tó pé tara wọn ni wọ́n máa ń rẹ́kẹ́ ni wọ́n sọ pé ní bàjẹ́ ní bàjẹ́ ìlọ́pàá tí wọ́n ti máa ń wùkú bàjẹ́ káwọn fi bàjẹ́ sí àwa sílẹ̀ àwa sílẹ̀ káàkiri tí mọ́sálásí tí wọ́n náà kádàpù gbogbo ẹgbẹ́ yẹ pé aṣọ ló ní ní o ẹgbẹ́ yẹ pé food item ló ní ní o sẹ́mi pọ́n náà ti ń la ilé fi wá nìyẹn sẹ́mi pé Islam ti ń lọ sí bó ṣe wà gẹ́gẹ́ gbà yà nẹ́bí gbà yà nẹ́bí ẹni tẹ̀yẹ̀ kú fún ni ó ṣe àwọn èèyàn ni ó ṣe oúnjẹ wá fún yẹ́ẹ̀ tẹ́bàdàn lọ wòye ló bá common sense mu ẹni tẹ̀yẹ̀ rẹ̀ kú ọ àrẹ̀lójú dáadé ṣé oúnjẹ lè jẹ́ essential commodity tẹ́yẹ̀ ọ̀gbọ̀n mẹ́jẹ̀ẹ́ yóò wá tó wá bàjẹ́ níbi pé ẹni tó yàn lọ́kùnrin àwọn máa ń títí dání ní gáàsà pé kò tiẹ̀ kọ́lá nítorí sèré sí ni sẹ́ẹ̀tì bọ́lá ń ṣe fúnra wọn èèyàn nídìí oúnjẹ bọ́lá sì lọ sí oúnjẹ fúnra á lò síríọ́sì àwọn lọ́yẹ ká lọ sí oúnjẹ fún ẹni tó yàn lọ́kùnrin instead of that a tún máa mú ọmọ rẹ̀ gbé wá a tún máa gbowó wọn a tún máa kó akọ ní ó dáwọn náà dájọ́ rẹ̀ àbí fi ṣe fún ẹ̀ ká fi ṣe so mo wá sọ káàkiri mo wá lọ ogun ìjọba yìí náà ẹni tó náà bá ní tó fẹ́ ṣe nígbà náà gbọ́dọ̀ kí ni èyí ti wo pẹ̀lú gbọ́dọ̀ tá a bá débẹ̀ lọ́la ìṣàlà tá a bá mọ báwọn ọmọ ẹni ṣe wà èyí ọmọ méjì náà ọmọ rẹ̀ èyí ló fọn scholarship tí wọ́n ti parí ilé ìwọ̀n àti gbogbo ilé ìwọ̀n pẹ̀lú gbọ́dọ̀ tí wọ́n bá yọ̀ǹda sọ̀pẹ́ nígbà mi èèyàn máa sọ pé màá fọ́ nígbà tí wọ́n sọ pé ìfẹ́ pẹ̀tẹ́ bá ti fẹ́ sẹ́ẹ̀lì ọ̀dọ́ mẹ́lẹ̀ àtọ́mẹ́lẹ̀ àwọn kúkú yóò sẹ́ẹ̀lì tiwa tàbí é tudo normal àfáàyè ẹ̀fà wa méjì ntí ọjẹ tí ó mú ọlọ́ọ̀ni òkú ṣe bí ó ṣe lọ lé ìwé o ó ṣe lọ lé kéwù tí ó dùn ó dánú ayé káwa ló fi ìmúná ìdájọ síwájú ọlọ́run pé àwọn òkúta wa náà nílọ́run kọ́ lọ́wọ́ bá lè kẹwù. so gbogbo àwọn nǹkan yìí ó ní bíbí o so gbogbo ẹni tó lọ bá ràn ṣe náà pé àbá ìgbé fún one thousand ìgbé fún one thousand àyèmí lásán àgbé fún ọ bag of rice gbogbo ẹ̀ la fẹ́ gbàjọ àwọn afẹ́ pàdé ní dáhùn dàdí lọ́la gbogbo àwọn afẹ́ ní àwọn àfà káwa lọ lé wọn tọ́ kò kúkú ká ń tọ́ bọ́ máa ń lọ́wọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ symbolize lè tẹ́sí wá pèpè sí táwọn àfà ti tẹ́ ti bò mọ́lẹ̀ tí ó lè kọ́ níbẹ̀ tí wọ́n dábàá ń sọ bẹ́ẹ̀ lónìí nìsín tábà bí bá dìde nìsín tó bá bẹ̀rẹ̀ sí sọ kó sí ẹ̀kẹ́ ìsanwó olóògùn ara yóò dà ṣùgbọ́n wo ní sọ lójú irú àwa tí ẹ táàmì àfa ọmọdé asọ́dìjà ẹ̀kẹ̀jà dáálọ́ọ̀gì fún òtó bẹ́ẹ̀ àfa kò ní ẹ sọ́dìjì ìjà dáálọ́ọ̀gì òní ìdì ìjà ọ̀rọ̀ ẹ̀sìn dáálọ́ọ̀gì ìjà ṣé báwọn padà olófin kan ló gbé oyè sára wọlé tí a ti búra fún adéwò ti búra fún ni èmi ò fi èmi ìwé òfin náà wọ́n tó kalẹ̀ láàyè tí a tó fi sọ pé adélékè tó ni bó ṣe kó nínú ẹ̀sìn náà nù ìwọ́n tó sọ fún akpẹ́dẹ́gbẹ́ èyí kò lọ fà tẹ̀síwá kò níjà ìwọ́n tó ní èèyàn ò gbọ́dọ̀ fà á ẹ̀rí ẹ̀rí dà àwọn àwọ̀ èwo ló tẹ̀ ní àwọn àwọ̀ èwo ló wà authentic ṣùgbọ́n tó wọ́n jẹ́ kọ́ ẹ̀sìn ní ìjà ni èpè nílẹ̀ yìí ẹ̀ ẹ̀ lọ́bi àwọn atikẹ́wù ni máàlù yìí òkè alẹ́ ni kí wàá ní kí lókè alẹ́ fi yàtọ̀ sí máàlù kí ni máàlù fi yàtọ̀ sí mẹ́ríkàsì ìbẹ̀ mọ́lọ́nìkan àti òrìjínà àmàlà méjì èyẹ́ ni kí wá ní oko ní oko kó sì wá lẹ́nu mo dé mo ìgbà tí mo tí mo tí wọ́n gbọ́ ní ní kàtà lárúbáwá mo kàn kéwú ebe ní èyí èdè ló ń gbọ́ ẹ̀kọ́ gẹ́gẹ́ Yorùbá tá à ń sọ ìṣe Yorùbá nù bàbá tá a bá bọ́ sọ́wọ́ àwọn oṣù kọ̀ọ̀kọ̀ sí mọ́ni sẹ́jọ́ ìdìbẹ́ tí mo sọ mọ́tà kan kí wà lẹ̀ ní Yorùbá pé tá a bá sọ Yorùbá lójú àwọn tí ẹ bá wọ̀nyẹn gba pọ̀fẹ́sọ̀ díẹ̀ tá a bá sọ Yorùbá ló pé ah, ṣe Yorùbá lọ́wọ́ à ń sọ yìí ká wá sọ ìdàgbé mi

àwọn táfà fílẹ̀ ọlọ́mà rọ wọn lójú ìyàwó ọmọ ọlọ́mà tọ́jú wọn màmá rẹ̀ tó tún jókòó ọlọ́mà sàánú màmá bí wọ́n jáde láyọ̀ gbogbo wa náà ọlọ́mà ti sọ wá lókùn sí o gbàgbọ́ àwọn gbogbo àwọn bàbá wa ọlọ́mà sọ yìí o àwàlájì wa mùdíl ọlọ́wà àgbà àtúgbà wa àgbààgbà ọlọ́ba sọ wa gbogbo àwọn tá a jọ́dọ̀ ọlọ́run sọ wa bàbá wa kí ọlá ọlọ́run sọ wa ní dáadáa yóò wọ́n bá wa náà dáadáa mẹ́jọ wọ́n ní sáré lọ́mọ yóò wọ́n bá sáré tán náà lẹ́wọ̀ gbogbo àwọn ayé ọlọ́run bá sọ̀rọ̀ láyọ̀ gbogbo àgbà ọlọ́run fún ọlọ́run àbáńdà gbogbo abiyamọ ọlọ́mọdé ń sòfò àwọn ọmọ wa ọlọ́mọdé ń sòfò àwa náà o àwa àbẹ̀ tí wọ́n tọkọ ní ọkọ àlùbáríkà níbi ẹ̀sìn ọlọ́mà àjogú ẹ̀ fún ọ àwọn ọmọ tẹ́tọ́ ẹ̀ wò ní ìyàwó àlùbáríkà níbi ẹ̀sìn ọlọ́mà àjogú ẹ̀ fún ọ àwọn tẹ́ ti bí ọlọ́mọdé ayé wọn dàrú gbogbo ilé mùsùlùmí ti dàrú ọlọ́mà àtò sànú wa àárín mùsùlùmí ọlọ́mọdé káfí wọ́wọ́ rẹ̀ aláhùnmá lásàánà ìlànà jàǹtà sàánà wà á kàtà jáde nù múlẹ̀ ìlú ní alẹ́ أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين